ní ìparí ní báyìí mo fẹ́ sọ̀rọ̀ kan tó pàtàkì gan ọ̀rọ̀ yẹn àkọ́bárọ̀ ni man àtẹ̀kù bí napoli ẹni tí mo ní ìfọkànbalẹ̀ sí ìfúnni nílò rẹ̀ ló fún mi lórí nípa ọ̀rọ̀ yẹn wọ́n ní kan náà àwọn ọmọ ìyá wa tí mo nífẹ̀ẹ́ gan mo nífẹ̀ẹ́ wọn gan wàláhi wàláhi mo sì nífẹ̀ẹ́ wọn nítorí òdodo ni mo dẹ̀ ń fi ìfẹ́ wọn sin lọ́wọ́ Allah subhanahu wa nínú àwọn ọmọ ìyá tó yẹ kí wọ́n ní gbìyànjú lórí ìpèpè síbi súnnà àti ìdáàbò súnnà wọ́n ní wọ́n sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn wá bà mí lẹ́mí jẹ́gàn wọ́n ní àwọn tó ń gbára ta yìí o lórí ọ̀rọ̀ halabi yìí o kéde pé tíra halabi fúnra rẹ̀ kéde pé tíra halabi náà lọ kà fúnra wọn o tí wọ́n ń yọ àwọn kíní àwọn náà lọ ń ka tíra àwọn àfa mi ni o ọ̀rọ̀ tọ́mọ yà wá sọ yìí àtúntì ọ̀rọ̀ gbà ni kò sí nǹkan tó burú nínú pé kéèyàn lọ ka tíra àwọn onímọ̀ láti fi mànà ṣé dandan ni kó jẹ́ sí pé àwọn ni wọ́n lọ sínú tíra halabi tí wọ́n lọ yọ àwọn mukhalafati fúnra wọn wọ́n ka in táwọn onímọ̀ sọ nípa ẹni yìí wọ́n ti gbà á pẹ̀lú ẹ̀rí tó pé àwọn onímọ̀ sọ pé ẹni yìí ó sí nǹkan ó fi nǹkan báyìí nílẹ̀ nínú tíra ni àìbù wọn irú ọ̀rọ̀ yìí ti wá jẹ́ táàsùn máa tàbùkù àwọn èèyàn pé ẹ gbogbo ẹ̀ náà nápìlù náà ni wọ́n ń ṣe ìyẹn ni pé wọ́n lọ ń kò ń ṣe báwọn fọ́ra wọn ni wọ́n já nǹkan yíyọ fọ́ra wọn so ó ti wá di níta fi ń ẹ sọ fún mi nínú gbogbo àwọn tọ́jú onímọ̀ èwo lọ́jẹ́ sí wípé èwo ni ọmọ ṣe náfìlù nù wọn tíra la kàtẹ́yìn nìsín nígbà tẹ́ nìyọ́ kọ tíra nìsín àwọn kí ló ń kó wá ọ̀rọ̀ àwọn àbá sunna ń ṣe náfìlù láti ṣe kíni láti fi ìmọ̀ rinlẹ̀ pẹ̀lú àyíṣìn àti wípé ẹni tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ sọ́mọ Nàìjíríà ni bèǹlé tí ó jọmọ lọrin bèǹlé tí ó jọmọ àdúgbò wa táàfin mọ́ sí báwọn tó bá mọ́ tọ́jọ́ ń gbé bí àkànnà ṣé báwọn náà ni ó ṣàlàyé rẹ̀ àwa tábáwọ̀ wà ń jìnà àwa wo kí ni àlàyé rẹ̀ tí wọ́n ṣe torí pé tí ara ẹ̀ ń dọ́dọ̀ tiwa náà àbí àwa wò ẹ wá béèrè lọ́wọ́ ọmọ ìyá wa pé ṣé gbogbo ń tẹ́yìn náà ń sọ yẹn ṣé ẹ̀yin lẹ́yìn náà ń da àkànnà alukur'an àti sunna nẹ́bì ni àbẹ́yìn náà ń kadira ẹ̀yin náà mọ̀rọ̀ Sheikh Al-Albani wá ẹ̀fí ń ṣe rọ́jù fún Sheikh Rabi ṣé ọ̀rọ̀ Sheikh Al-Albani tẹ́yìn náà mú yẹn ṣé ọ̀rọ̀ ànábì nù àbí àyà kur'an ṣé bẹ́yìn náà ṣé bí nákùrù lẹ́yìn náà ń ṣe gbogbo àwọn àfáà sẹ́yìn náà ń sọ̀rọ̀ nípa wọn àwọn àlèkùwánù mùsùlùmù tẹ́ ti sọ̀rọ̀ nípa wọn rí Hassan al-Banna ni tẹ́ kútùbù ni tí ẹ̀yin náà lè lọ sínú tíra àwọn fúnra yín tẹ́ lọ dáyọ ni àbí nẹ́kìrì lẹ́yìn náà ń kà nǹkan táwọn àbá kọ nípa wọn tẹ́bí lẹ́yìn náà ń kà àbí nǹkan táwọn ara wọn náà sọ nípa ara wọn tẹ́bí náà ń ṣe nẹ́kìrì ni sẹ́yìn náà wọnú al-adalatul ijtima'iyya fúnra yín ni tẹ́ wọnú at fanni ẹ wọnú yín ni fi zilalil Qur'an wọnú ẹ̀ yín ni ma'alim fi tariq tẹ́ wọnú ẹ̀ yín ni àwọn àfá àwọn àfá bẹ́ kò yẹ báyìí sìn Ibn Hajar sọ báyìí Al-Imam Nawawi sọ báyìí sẹ́yìn náà lẹ́wọ́nu ka Bari fúra yìí lẹ lẹ́yọ àwọn kìíní yẹ fúra yìí ni àbí ẹ kàlọ́dà àwọn àfá kan tásàlàyé rẹ pé Ibn Hajar kó sí ìrìjá ó kó sí àkídà o nínú tíra rẹ̀ Fathul Bari o àwọn kan tó sọ báyìí tó sọ báyìí ṣé bí náà náà lẹ́wọ́nu sẹ́yìn lẹ wọnú alminhaju títí imam muslim fúra yín tàbí sharhu sahih muslim fúra yín ni ọ̀rọ̀ ibn hazmi tẹ́ǹtẹ́ ń sọ sẹ́yìn náà lẹ wọnú almuhalla fúra yín ni àbẹ́yìn lẹ wọnú àwọn tíra míì náà nínú àwọn tíra míì fúra yín tẹ́ ń fayọ ni àbáwọn àfáà ni wọ́n fayọ tẹ́yìn náà ṣe tẹ́yìn náà lọ kà á tẹ́ fi ń báwọn yẹn sọ̀rọ̀ ṣogbóró àwọn nǹkan yìí rèé tẹ́lí tàbá ti ń ṣe fanfa ẹ má jẹ́ ká máa fi rú àwọn nǹkan yẹn pọ́rọ̀ mọ́ torí pa fẹ́ jàre túláàsì àníkódà àwọn àwọn táwa ń ṣe nákìlú ọ̀rọ̀ ti wọn gan àwọn náà ń ṣe nákìlú ọ̀rọ̀ àwọn àfáà ni ẹ̀ẹ́rì àwọn tí àwọn àfáà ẹ̀rí pàwọn ọmọ tèmíyà ọmọ kóòtù ibùnú kọyìm ọmọ ahmed ọmọ alimamu abu hanifa ọmọ alimamu shafi imam malik àmọ́ malik náà àwọn náà tó máa kóòtù àwọn tó wà lókè wọn nǹkan tó kàn wá ni pé ṣé n tí wọ́n kà yẹn tó correct tàbí ó correct ṣé nǹkan tó wọ́n kà yẹn ṣé ìmọ̀ wà ń bẹ àbí òsì mọ̀ ń bẹ ṣé ẹ̀rí wà ń bẹ àbí òsì rí ń bẹ ìyẹn ló kàn wá kò ń ṣe pé ká fẹ́ wá tàbùkù àwọn èèyàn ká ní ẹ ṣe bí wọ́n ń ṣe nọ́kìlù náà ni ṣe bí nǹkan táwọn kan kọ ni wọ́n ń kà so ó túmọ̀ sí wípé ìmọ̀ ká nǹkan táwọn kan kọ ń sìn ó ti wá di àbùkù báyìí so káwọn náà wọnú káwọn náà Kùránì straight káwọn náà hadithu straight ṣe bí nǹkan tí ṣe bí irú nǹkan tí àbájàbàtà ń sọ náà rí so gbogbo rú àwọn nǹkan yìí rèé àwọn nǹkan tó yẹ sí pé ẹ dákun Ọlọ́run ọba ẹ ká máa wòye sáwọn nǹkan yẹn àwọn ọ̀rọ̀ yẹn ó ń àwọn ọ̀rọ̀ yẹn ń wúwo púpọ̀ àwọn ọ̀rọ̀ yẹn ó ń wúwo púpọ̀ àwọn tó yìí ń sọ̀rọ̀ yìí rèé àwọn ọmọ ìyá wa tó sí pé wọ́n o tó sí pé wọ́n láwọn o wọ́n dìfẹ́ǹdì yìí púpọ̀ o wọ́n wá di ọ̀rọ̀ halabi ò halabi ń sìn torí pé ẹni yìí ẹ ti láìkì ẹ̀ torí pé ẹni yìí ẹ ti súnmọ́ ọ̀rọ̀ wá fẹ́ dàrú ọ̀rọ̀ wá dàrú mọ́ lọ́wọ́ níbi ọ̀rọ̀ halabi ẹ má ṣe ká gbàgbé wípé bọ́ọ̀rọ̀ ṣe dàrú mọ́ àwọn kan lọ́wọ́ tá à ń pè wọ́n ní àwọn àlùmùtà àtìfù nínú ẹ̀nìyàn torí páwọn náà láìkì àwọn dàkátì àwọn pàràfíṣà o bọ́ọ̀rọ̀ tí wọ́n náà ṣe dàrú rẹ̀ o táwọn náà ẹ̀sìn wa ẹ jẹ́ ká kíyè sáwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan wọ̀nyí ó ń ran ìbàjẹ́ lọ́wọ́ púpọ̀ ṣé báyìí sì bó tilẹ̀ jẹ́ sí pé àwọn ọmọ ìyá wa tó ń sàwọn ọ̀rọ̀ yìí mo tún sọ àwọn tí wọ́n jẹ́ àáfàá súnnà dáadáa ni wọ́n tó yẹ sí pé ìgbìyànjú wọn lórí ìdáàbòbò súnnà yìí wàláhì kò kéré o wọ́n ti ṣe iṣẹ́ gan lórí ìfisúnnà yìí rinlẹ̀ ṣé báyìí sì ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yìí rèé wọ́n gbé gbági lórí ọ̀rọ̀ yìí rèé oneda dàrú mọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n ife ń torí ìfẹ́ àbẹ́yà ń torí nǹkan míì tẹ́lómi ti ní lọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí kò tí tí ò tí rí ọ̀nà àbáyọ fún ṣébà nìsín tó fi di pé àwọn èèyàn ń gbé àwọn kankan jáde níparí àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ pé pẹ̀lú gbọ́nà bá lọ́sùn ọ̀rọ̀ tí ń bọ̀ wá lórí ẹ̀ àwọn ọ̀rọ̀ tí mi ń sọ àwọn ọ̀rọ̀ mi dèrè díẹ̀ lẹ́yìn pé mo sick ṣe pé mo sick lọ fáwọn àwọn táàmù kan tí mo ṣe jùmọ̀ rẹ̀ sọ yẹn ní látẹ̀ àwòkọ̀tà ṣe àbí lẹ́yìn ìgbà yẹn àsìkò tó wá fún lẹ́yìn ìgbà tí mo tọ́lọ̀ ní kí àlàáfíà dé tán àìlá kí a máa fi tàṣájúdù ti sọ́dọ̀ kí a máa sọ wípé ṣéèkì ìrọ̀bí ẹ̀ tàṣájúdù wà lára wọn torí ọ̀rọ̀ ṣéèkì Albani ọ̀rọ̀ yìí ò kọ̀rẹ́tì rárá tàṣájúdù wà níbi wọ́n hájú ìṣerọ́jù ẹ̀ mọ́n hájú ìṣerọ́jù fáwọn àwọn èèyàn tó bá yapa tàṣájúdù wà ń bẹ̀ nígbà ní ọ̀rọ̀ yẹn ò correct nítorí pé àtàṣájúdù ká lè kókó mọ́ ẹni tó bá yapa súnà èyí ń wà ní súnà o kódà máa ń kọ́bà ni kò ń ṣe mazamba nǹkan tí ó jẹ́ nǹkan ẹ̀yìn ni nítorí pé kódà tó bá ròyìn àwọn sálà Abdullahi bin Abbas wọn ni wà kana shadidan ala ahli al-ahwa ọ̀rọ̀ tí ń bọ̀ wá lórí yẹn máa padà kọ́ àwọn gbólóhùn táwọn àfá ìjọun tán ń lò fáwọn oníbídí àwà káwà wò bóyá Sheikh Rabi ni wọ́n ní tàṣádù níbi ìṣerọ́jù fáwọn tó bá yapa ni àbí mẹ́nájú tálàfù gẹ́gẹ́ ló gbé nǹkan yẹn wa, torí pé àtàṣádù rèé tàṣájúdù kìí ṣe nǹkan tó lè mútùlákọ̀ nǹkan tá bèèrè ní wípé ṣé nǹkan tẹ́ni yìí tàṣájádà lé lórí ṣé nǹkan tó ṣe tàṣájádà lé lórí ni àbí kìí ṣe nǹkan tó yí tàṣàgára rẹ̀ ó kẹ́ jẹ́jẹ́ fún yín lápèjúwe Sheikh Albani gẹ́gẹ́ táwọn gan sọ wípé tàṣàjúdù wà nínú ọ̀nà tí Sheikh Rabi ma fi ń ṣe rọ́jù fáwọn èèyàn tàṣàjúdù wà bí ọ̀nà tí wọn náà ó jẹ́ fún yín lẹ́rìí ẹ lọ wọnú sísílátù sahiha wa shay'un min fiqhiha wa fawaidiha mujalladu ẹlẹ́ẹ̀keje page 615 ìgbà tó ń sọ̀rọ̀ nípa hadithu hijrọ̀ kan ìgbà tán sọ̀rọ̀ lábẹ́ hadith yẹn ẹbárabalẹ̀ ẹbárabalẹ̀ kọ̀tẹ́ ẹnjìnlẹ̀ wa lọ́rùn ni ẹnjìnlẹ̀ wa ni ó sì mọ̀ pa rẹ̀ dáadáa tó wá dé ara ẹ̀rùn pé nǹkan bá mọ̀ pa rẹ̀ tí wọ́n wá rí bí ń ṣe ah ẹnjìníà ní ìṣẹ́bá kan náà ah, eléyìí báyìí ọ̀dà ah, ọ̀rọ̀ Sheikh Albani àbí ṣékì jẹ́ mọ́ mẹ́nu bà mọ́ bí tásìkò lè náà ìbàbẹ́ ń sàràyé lábẹ́ hadith yẹn àwọn mẹ́nubà ọ̀rọ̀ àwọn ọmọ ìyá kan àwọn àfáà kan àwọn èèyàn àwọn mùsùlùmí kan tó ń ṣe ìjírá kò ní Haran nígbà tó wá sọ̀rọ̀ àwọn tó ń ṣe ìjírá kò ní Haran kan wọ́n wá ní wọ́n fi hádìí ìmùnátàbà wọ́n fi hádìí ìmùnátàbà يحق لي أن أقول بيانا للتاريخ وشكرا لوالدي رحمه الله تعالى ولدي بتادي ولي أطفمي kí n sọ àwọn ọ̀rọ̀ kan nítorí àjíṣàlàyé ìtàn àti láti lè dúpẹ́ fún bàbá mi kọ́nà bá kọ́bá mi kẹ́ wọn wa hadha al-hadith bushra lana bushra lana ahli al-walid alladhi hajara min baladihi albania asimatul albania wọ́n ní wọ́n ní ibi tí mo dé yìí wọ́n ní yóò dá ó lẹ́tọ̀ọ́ kí n sọ ọ̀rọ̀ kan nítorí àti ṣàlàyé kan àti láti dúpọ̀ fún bàbá mi wọ́n ní wẹ́n bákan náà hadith yìí rèé ìró lọ jẹ́ fún àwa ará ilé bàbá kan bàbá mi àwa ará ilé bàbá wa tí bàbá wa tí wọ́n kó wa láti ìlú òṣùpúnjẹ́rọ̀ tó jẹ́ kápítà tó jẹ́ olúùlú Albania wọ́n kó wa kúrò nínú ìlú yẹn fìrọ́rọ̀ mi láti gbé láti wọn ni wọ́n fi kó wa kúrò nínú wọ́n kó wa kì í jẹ́rọ́ kúrò rẹ̀ wọ́n nígbà yìí òun náà ni Ahmed Zogo Ahmed Zogo azazallahu fọ́ àzáàrọ̀ lọ́wọ́ kọlùbà kọlọ̀ wà lẹ́gẹ́ akọ́bà mi gún ní ẹ̀mí rẹ̀ sọ́rọ̀ yẹn jíjà ní àbí líìn wọ́n lásìkò Ahmed Dogo alẹ́bí yẹ sí ìrò bil musulmi na albani masu ọ̀rọ̀ta sálàfì ní àtàtúrí fil atrok wọ́n ni ẹni tí ń rìn lànà àtiwájú rẹ̀ ẹni tí ń rìn lànà àtiwájú rẹ̀ lórí àwọn musulmi albani tí wọ́n rìn rànà síwájú rẹ̀ tán pè ní àtàtòrí tẹ́mẹ́ tán pè ní àtàtòrí òun ni olórí ilẹ̀ tọ́kì nígbà yẹn tó yẹ pé ó di àwọn mùsùlùmí yà gan ó pa àwọn mùsùlùmí gan ó ti àwọn mùsùlùmí ní ìṣekúṣe lásìkò yẹn wọ́n ní Ahmed Jogo yìí òun náà wá ń rìn lànà àtàtòrí lórí àwọn mùsùlùmí Albani àgbà yẹn ó ń fìyà jẹ wọ́n gidi gan ó ń pa ó ń pàkópa ìgbà yẹn bàbá Sheikh Albani wọ́n wá kó Sheikh Albani àtàwọn mọ̀lẹ́bí àtàwọn mọ̀lẹ́bí àti gbogbo àwọn ìyàwó àtàwọn ọmọ wọn àtàwọn ẹ̀gbọ́n Sheikh Albani àti gbogbo pátá wọ́n kó wọn kó ń lù ú nítorí àti sáfẹ́sì tó gbé ẹ̀sìn ọlọ́run mọ́ wọ́n kó wọn kì í jẹ́rọ lọ. ìlú tó bẹ́rẹ̀ lórí pé bàbá sọ pé Ahmed Dogo ajaza Allahu qalba ọ̀rọ̀ tí bàbá sọ yìí ṣídà ni àbí lì ṣídà ni kò jẹ́ni tó yàn sọ orú ọ̀rọ̀ yìí sílẹ̀ pé yẹn lè kàkàkà máa ní ìrọ̀ àìsàn kèéjẹ yẹn wọ̀n nìkan ṣé ẹ̀ nǹkan tí bàbá sọ sí Sheikh Humud Tiwajiri lórí ọ̀rọ̀ hijab tí a máa kẹta sọ fún wọn nígbàtí bàbá Humud Tiwajiri àtàwọn àfá hijab nígbà yẹn tí wọ́n fẹ́ Sheikh Albani dá ayé fi sòfò ẹni tí ń gbé àwọn obìnrin lọ síbi kí wọ́n máa rìn òru torí ọ̀rọ̀ àbójú àbójú tí a máa kẹta Sheikh Albani sọ fún wọn tí a máa oríṣiríṣi àwọn gbọ́dọ̀ tọ́lọ̀ fún wọn nínú àrọ́bì muslim alámàntà ṣàjàdà wàtà àṣọba wà á rí zamal mọ́ra àtàbí وجهها وكفيها ولم يقتني بقول العلماء إنه مستحب ومندوب سبب بماري orúkọ tíra ẹ̀ orúkọ tíra ẹ̀ gùn dáadáa sọ́pẹ́ àrọ́jù muslim tí a máa ń kájọ́ tó sáwọn àbá yìí mẹ́ tí a mọ orúkọ tó pè wọ́n tí a bá ṣe lè máa wọn tó tí a máa ń kájọ́ bá bá ní sọ lórí ọ̀rọ̀ ìrìsáàlì lórí ọ̀rọ̀ kọ́bù tí ẹ bá kú lórí ìrùkú rẹ̀ pé bídíà ní kí ẹ ti kọ́bù ọ̀rọ̀ yẹn tàṣájúdù wà ń bí àdúgbò ní tàṣájúdù rẹ̀ tí wọ́n tàṣájúdà lórí àwọn tí wọ́n yapa àbí wọn tàṣájúdà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yẹ gbé pẹ̀lú pẹ̀lú ọmọ Allah subhanahu wa ta'ala àlàyé padà ń bọ̀ lórí ẹ̀ ṣẹ́rí kéèyàn lè níbi ọ̀rọ̀ ní bí ni ìwọ́n lè ka ọ̀rọ̀ kan lọ́dọ̀ sí ẹkùn kan tó le ẹlòmí lè mọ́ka kún kan tó le nítorí ẹni láti mọ́ tòsùn wọn líle ni pé tẹ́ǹtẹ́ ni yìí sọ yìí ṣe nínú òsùn wọn kìtàbà sínú tó lé ń tòótọ́ àbóṣe dédé ó jẹ́ pé àwọn ọmọ wò pé àìní ah, tọ̀bí àti ẹni ògbà kámọlúrú àwọn gbóòrùn tó bá lágbára tó báyìí tọ̀bí àti ẹni ògbà kéde tọ̀bí ààrẹ làbí ń tẹ̀sìn la fẹ́ rìn ẹ má jẹ́ jẹ́mọ́ tí lànà ṣe kàlbán lámọ̀ fẹ́ rìn jẹ́mọ́ tí mọ́nà ṣe kàlbán lámọ̀ fẹ́ tẹ̀lé jẹ́mọ́ tí mọ́nà ṣe kọ̀rọ̀bí lámọ̀ fẹ́ tẹ̀lé mọ́nà ṣe súnnà lámọ̀ fẹ́ tẹ̀lé mọ́nà ṣe sàlàfíà lámọ̀ fẹ́ tẹ̀lé ẹni tó bá ti wà nínú mọ́nà ṣe yẹn ẹni tó bá ti ń pèpè lórí ẹni tó bá ti ń lò ó ń ló wà lórí òdodo ẹni tí ó bá ti lò ó ṣe mistake ni yẹn ó yẹ máa ń sì so yóò ń gẹ́yẹ rèé àwọn ọ̀rọ̀ tó ń gbé ah, ó kù díẹ̀ káàkiri so níparí kò ní pé kámọ̀ sí yàtọ̀ láàrin manhajù ṣe kọ̀rọ̀bìn lórí bá jẹ́ ń ṣe rọ́jù fáwọn mọ̀kọ́lì àti manhajù ṣe kàlùbọ̀n ṣe kọ̀ǹtẹ̀mí ṣe kàlùbáni àti ṣe ní o nítorí pé ni ṣe kọ̀rọ̀bìn fi ń ṣe rọ́jù fáwọn mọ̀kọ́lì fún níṣẹ́jú ayé àwọn bàbá mẹ́jẹta yìí tí wọ́n ti sọ wípé bàbá yìí wà lórí súnnà kódà ẹjọ́ nímọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó dànù àwọn ìwọ̀n òṣè máa lo orú ìṣúùbù táwà fi ń sọ̀rọ̀ jù fáwọn mọ̀kọ́lù fẹ́ kí wọ́n náà mẹ́jẹ ìṣú kò fi máa rìn àwọn bàbá yìí ti lójú ayé wọn ni wọ́n sì máa nǹkan ṣe sọ̀rọ̀ bí nǹkan wọ́n sì sọ̀rọ̀ nípa wọn lẹ́yìn lẹ́yìn bá bàbá yà kú àwa làwa fẹ́ máa ṣe yàtọ̀ ní ti pé mẹ́nájú wọn níbi ọjọ́ àìmọ̀kọ́lù ọ yàtọ̀ sí mẹ́nájú àwọn mẹ́tẹ̀ẹ̀ta olúwù tàṣájúdù wà ni o wẹ́ẹ́ tí sọ́lọ́ kẹ́lì máa padà tí máa padà ta ọ̀rọ̀ yí lẹ́nu jọ jù báyìí lọ ilé ìbáyìí mọ́kàn yà síbẹ̀ yìí kódà mọ́ rọ a mọ́ kọ́tọ̀rọ̀ ẹ má kọ́tẹ̀ lè jáde tí wà ní dùn torí pé odidi ọ̀rọ̀ ti ń padà ń bọ̀ wá lórí ẹ̀bí ní láì tààlà torí pé àwọn ẹ̀yà wa àwọn ìjà tí wọ́n fẹ́ máa jà yìí àwọn ìjà tí bí ìjà àjàngbéla ni kéèyàn sọ̀rọ̀ kátàlàyé tó sọ kólé ń parọ́ mọ́ wọn irú ọ̀rọ̀ wo ni ẹ kí wọ́n sọ wípé àwọn àbá ẹnu òkò lórí tẹ̀bíjú èèyàn kan tẹnu ọba ti nígbà tẹnu àwọn àbó òtìkò ẹmẹ́tì ní dáàmà àwọn èèyàn kára tọ́tọ́ arábá wá pé èèyàn kan sọ pé táwọn àbó ọba ti ní ìjìmá ẹmẹ́tì ní dáàmà kọ́ wá ń parọ́ mọ́ wọn ebi tó gbọ́ yóò bá là ń sọ lárúbáwá àbí tí lè túmọ̀ pé ẹnu àwọn àbó òkò lórí jẹ́rú èèyàn kan ẹni tẹnu àwọn àbó ọba yìí ti kò lórí jẹ́rú ẹ̀rẹ́ ẹ má ṣe exam àwọn èèyàn lórí jẹ́rù ẹniyàn tó jẹ́ bá ṣe ìjáàmù kò ní lọ torí pé ṣéèkì lágbájẹ́ ò bàjá rẹ̀ ṣéèkì tàbẹ̀jọ̀ lágbára torí nu àwọn àbọ̀ lórí ìjáàmù àwọn àdúrà gbé èèyàn ká sọ wípé táwọn àbọ̀ bá ṣe ìjìmá ẹ̀ gbọ́dọ̀ ṣe ó là ń parọ́ tó lọ́wọ́ bàbá ti parọ́ sí èmi ò láì kámọ́sáré di yóò abẹ́ máa mú máa àwọn ọ̀rọ̀ àwọn pé ó dìgbà táwa ń bí ọ̀rọ̀ ara wa ká tó ṣe a gbọ́dọ̀ bá dé náà ni eléyìí rẹ̀ nàṣíhà ti kò wíyà ní àwọn ilé tàṣe yìí ìfúnra ẹni ní màrán tọmọ ìyá ni a lè yapa lórí ọ̀rọ̀ a lè gbìyànjú àti pera wa sákè sí láti padà síbi òdodo àbẹ́ẹ̀kọ́ ni ní òjúmọ̀ sí pé kìíní tó káwá fẹ́ máa jà àwọn ìjà tó dẹ́tì inú òkè láì ká máa jàjà tó dẹ́tì irú ìjà tó dẹ́tì ní kásáré àwọn ìjà yìí dẹ́tì ṣé àwọn ti tura gbọ́dọ̀ ti tó ní ipa fẹ́ jàre ọ̀rọ̀ by fire by force ká máa ja ìjà tó dẹ́tì ṣé bá yìí àbójìgbà tí ó kẹ́ ní sọmájúwájú pé à ń pẹ̀rọ àlókò wọn ti ká máa tọ́ sọ̀rọ̀ wa jáde ká tí ó dùn wọ́n ra bẹ́ẹ̀ irú ìdúrù tá a fi ń bá àfájà bàtà lò nígbà tó di pé àwọn ọ̀rọ̀ ìfẹ́ máa pọ̀ ká máa parọ́ mọ́ rẹ ní ká sọ̀rọ̀ ká ní ẹjí mọ̀ ń sọ kọ́ ni wọ́n sọ kí ní ká wọ́n parọ́ mọ́ mi ni wọ́n ti ọwá di pé òkè sẹ́ni ìfẹ́ sọ̀rọ̀ ẹ̀dí nǹkan tí ò ṣe láwùjọ ní lọ́yá ẹ̀gbọ́n tó sọ ká tó fi sùn ó dìgbà táwa tó bára ká báwa débẹ̀ fúnra wa ni. sọ̀rọ̀ kí a ìdìbẹ̀ rẹ̀ nítorí pọ́fẹ́ jáàbù